الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث ورغبنا في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله تكلمنا في الخطبة الماضية حول مدة التي في الجسد التي التي أخبر النبي صلى الله عليه وسلم عنها أنها إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ونحن بحاجة ماسة إلى صلاح هذه المدغة وإنباهها وبإنباه هذه المدغة يصلح المجتمع إذا تركنا هذه المدغة فاسدة فلا سبيل لنا إلى صلاح المجتمع أو إصلاحه عباد الله وهناك عوامل أخرى لا بد أن ننتبه إليها في إصلاح المجتمع وذلك هو الأمر بالمعروف والنهي عن المنكر ولا تجد أو لا تجدون مجتمعا صالحا إلا والأمر بالمعروف والنهي عن المنكر كان قائما في ذلك المجتمع والله سبحانه وتعالى سمى, سمى المسلمين أي أمة النبي صلى الله عليه وسلم خير أمة لماذا؟ من لأجل الأمر بالمعروف والنهي عن المنكر قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وتؤمنون بالله وهذه الآية تدل على أننا لنكون خير أمة لا بد أن نقول أن نأمر بالمعروف وأن ننهى عن المنكر وإذا تركنا هذين الأمرين فكيف نقول خير أمة واعلموا عباد الله أننا بحاجة ماسة إلى إنكار المنكر والأمر بالمعروف حتى آه، لا نكون من الملعونين وذلك لأن الله سبحانه وتعالى لعن قوما من بني إسرائيل وماذا فعلوا لأنهم تركوا الأمر بالمعروف وتركوا النهي عن المنكر لذلك لعنهم الله سبحانه وتعالى على لسان نبييهم نبييهم على لسان نبي الله داود وعلى لسان نبي الله عيسى عليهما وعلى نبينا أفضل الصلاة والسلام قال الله تعالى لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون وهذه الآية أيضا تدل على يعني عظم خطورة ترك ترك إنكار المنكر ونحن في مجتمعنا الآن نجد الناس يأمرون بالمنكر وينهون عن المعروف وهذا من عمل الشيطان لأن الشيطان يأمر بالفحشاء والمنكر وينهى الناس عن المعروف ينهى الناس عما أمرهم الله سبحانه وتعالى آه، به من الأمور التي ستفيدهم آه، في آخرتهم وما تفيدهم في دنياهم ولذلك يجب علينا أن نحذر من أن نكون من هؤلاء آه، الصف من الناس الذين ينهون الناس ينهون الناس عن اتباع سنة النبي صلى الله عليه وسلم ينكرون على الذين على الذين يعني يرفعون لباسهم إلى الاستساك أو إلى فوق الكعبين هذا يعني من قبيل آه، النهي عن المنكر وكذلك يعني يعذبون النساء ويسخرون منهم لأجل ابتداء النقاب لأجل ابتداء الجلباب وهذا أيضا عباد الله من إنكار المنكر وتراهم يعني يأمرون الناس بالبدع يقولون افعلوا كذا ولا حرج يقولون لا تسقوا إلى أولاه أصحاب لا تسقوا لأولاه أصحاب السنة إنما يعني يدعوكم آه، إلى ماذا؟ يدعوكم إلى الضلال وأنهم هم الذين يدعون الناس إلى الضلال واعلموا عباد الله أن إنكار المنكر له مراتب كما بين النبي صلى الله عليه وسلم ذلك في حديثه الصحيح قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم ينتبه فبقلبه وذلك العقل الإيمان وفي هذا الحديث عباد الله بين النبي صلى الله عليه وسلم لنا مراتب آه، الإنكار آه، إنكار الإنكار المنكر والمرتبة الأولى وهو أعلى وهي أعلى المراتب وهي أن تنكر آه، بيدك يعني أن تنكر بيدك وتغير المنكر إذا رأيت منكرا يعني تغير ذلك المنكر بيدك وهذا التغيير باليد يكون يعني عند السلطة عند السلطان وكذلك يكون عند أولياء الأمور آه، من من الآباء والأمهات يغيرون آه، المنكر الذي يعني لاحظوه في أولادهم وفي أزواجهم وفي ما ملكت آه، أيمانهم وهذا يعني لهم وكذلك من لم يستطع على ذلك ينتقل إلى ماذا الإنكار باللسان الإنكار باللسان كل من عرف المنكر ورأى الناس يرتكبون أو يفعلون المنكر لابد أن يغير ذلك بلسانه إذا علم أن ذلك مختر في دين الله سبحانه وتعالى وعلم الأدلة وعلم يقينا أن هذا الأمر منهي عنه في الشريعة لا بد أن يظهر ذلك بلسانه والعلماء يظهرون بألسنتهم وكذلك طلبة العلم الذين يعرفون آه، ما أمر الله سبحانه وتعالى به وما نهى عنه لا بد لهم أن ينكروا أو يغيروا المنكر بلسانهم وهناك يعني بعض الناس لا يقدرون ولا يستطيعون على إنكار المنكر بلسانهم إما لخوفهم وإما لعدم علمهم وإما يعني لقصورهم من آه، ذلك ولذلك قال النبي صلى الله عليه وسلم ومن لم يستطع فبقلبه وذلك عدم الإيمان إذا لم تنكر بقلبك وذلك لأجل وذلك لئلا يعني تنبسط للذي يفعل هذا المنكر لا لا تبتسم إليه لا لا تبتسم إليه عندما يفعل ذلك المنكر ولا تجالسهم لا تجلس معهم إذا رأيتهم يفعلون المنكر ولم تستطع أن تغيره بيدك ولا بلسانك إذا إذا أنكرت ذلك بقلبك لابد أن تترك ذلك المكان المكان الذي يعني يفعلون في الممكن وبهذا تدخل الذين يعني عندهم أضعف الإيمان لذلك قال النبي صلى الله عليه وسلم وذلك أضعف الإيمان وفي آه، آه، وفي حديث آخر قال النبي صلى الله عليه وسلم وليس وراء ذلك إيمان وليس وراء ذلك إيمان أو كما قال من لم ينكر المنكر في قلبه فليس وراء ذلك إيمان لأنهم لم يطلعوا لا يطلعون على ما في قلبك وكيف لا ينكر بقلبك ويقول لا تستفيد بيدك لا تستفيد بلسانك وكيف بقلبك الذي لا يراه أحد إلا الله سبحانه وتعالى أدعوكم الله وبارك ولا أترجى بكم النبي صلى الله عليه وسلم àlékún kí ọlọ́wọ́ bá àríjọlá kọlọ̀ bá àríjọlá kó bá bá nẹ́bì kó bá bá wà sàárì ànẹ́bì àti gbogbo àwọn sábáwà lórí ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú olódo tí ó fi jọ gbé jẹ́ kìyàmá ẹ̀rù kí ọlọ́wọ́ bá àríjọlá ẹ̀bà ti máa ra wa létí ní gbogbo ìgbà ipe gbogbo ọ̀rọ̀ pátápátá

abẹ́lọ́wọ́ bá àríṣọ́lá kó mọ́ta sọ ẹnìkan kan wá kó nínú ìyàná ẹ̀yọ́ sí ọlọ́wọ́ bá àríṣọ́lá ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run nípa apá àbújẹ ká bẹ̀rù ẹ̀ tápáyà rẹ̀ gbangba tápáyà rẹ̀ ní gbogbo òṣèlú tàbá wà nípa apá àbújẹ tápáyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá àríṣọ́lá ṣe máa láti rẹ̀ nínú àwọn àyà ní al ibi ká rẹ̀ gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà nínú àwọn àdíjà náà sallallahu alaihi wasallam tó lálàáfíà káwà lọ lè mọ̀ ìpé ìpáyọ̀ ọlọ́wọ́ bá àríjọ látàrísọ̀ yìí ọ̀nà ìyá ní túláàtì ti fún gbogbo èèyàn pátápátá àtọkùnrin ni àtobìnrin ni túláàtì ti kápáyọ̀ ọlọ́wọ́ bá àríjọ́lá ẹ̀yàrúsọ ọlọ́wọ́ bá àríjọ́lá níbi ikú túbàtà àṣàlàyé níbi ẹjọ́ àṣàlàyé nípa sallallahu alaihi wasallam Ànábì júwe bá sí ẹran kan fún wa tó jẹ́ pé bá sí ẹran yìí ń bẹ nínú ara oníkálùkù kò sẹ́ni tí ó jẹ́ èèyàn tí ò ní sí bá sí ẹ̀rẹ̀ yìí nínú ara rẹ̀ anábi wá jó yé wa pé bá sí ẹ̀rẹ̀ yìí tó bá ti dá anábi ní gbogbo ara pátápátá òun náà ni ó dá gbogbo ara pátápátá òun náà ni ó lára àfíà anábi ní bá sí ẹ̀rẹ̀ tàà ń sọ ìbákan náà tó bá ti wá bàjẹ́ kálọ̀ lè mọ̀ ìpé gbogbo ara pátápátá gbogbo ara pátápátá náà ni ó bàjẹ́ anábi wá sọ fún wa pé kí ni bá sí ẹ̀rẹ̀ òun náà ni alkọlù òun náà ni ọkàn tí ń bẹnu báyà oníkàlùkù wa anábi tí kò yé wa ìpé gbogbo ń tàà bá rí ní dáadáa ẹ̀yìn tàà máa pè ní dáadáa ibi tí ti ń sẹ̀ wá ibi tí ti ń sun wá òun náà ní látara ní ọkàn tó dáa tọ́kàn bá ti bàjẹ́ ìdí ó máa jáde nínú àwọn eríkèríkè ara tí ó máa jáde nínú ọ̀rọ̀ ẹnu tí ó máa jáde nínú òrìn tí ẹsẹ̀ ààrí pé tí ò ní dáa náà ní torípọ́kà ló ti kọ́kọ́ bàjẹ́ òun náà ló tó fi jẹ́ pé àwọn jẹ́ ẹ̀rí tí wọ́n sàbúrú ẹ̀rí tí wọn ti dúdú kò sí bẹ̀rọ ọlọ́ọ̀bà ẹ̀kọ́ wọn mú olóngbò wọ́n sì jù sínú agbádá agbádá tó gbóná olóngbò kéé pàá títí tí ó fi jáde láyé àwọn abẹ́ẹ̀rẹ̀ látorí dábà ẹ̀yẹn tí wọ́n ti gbòrò àwọn nǹkan wáyé nítorí pé ọkàn ṣe kiri nítorí pé ọkàn bàjẹ́ wá bàjẹ́ yányá bá dé pé ọmọ èèyàn bí wọ́n sì mú lọ́rùn wọ́n sì mú ẹ̀ wọ́n sì mú wọ́n láwọn fi gbogbo àwọn kò sí tó fà á tó pé

kò sáwùjọ kan tí ó wà ní fọ́kànbalẹ̀ kò sáwùjọ kan tí àwọn èèyàn máa gbébẹ̀ pẹ̀lú rọrùn àbí ká ṣe àtúnṣe nǹkan dáa tè ní bá ṣe ẹran yìí tó jẹ́ pé òun náà ní ọkàn oníkálùkù wa bàbá ti wá ṣàtúnṣe ọkàn oníkálùkù tọ́kàn tó ń kálùkù dá tàbá kọ́ sáwùjọ a rí pé àwùjọ máa ṣe kíní àwùjọ máa ṣòro àwùjọ sì máa wà lálàáfíà ó tún wá kún nǹkan méjì kan tó jẹ́ pé nígbà tọ́kàn wa bá tún dáa tán àbí sọ pé tọ́kàn bá dáa gan inú tọ́kàn tó dáa ó máa bí òun náà làwọn nǹkan méjèèjì tó jẹ́ pé alíbùkátà sí ní gbogbo àwùjọ tá a bá wà láti pé káwùjọ ó bá sí kíní ó bá wà lálàáfíà kí ni nǹkan méjèèjì yìí òun náà ni al'amuru bil ma'ruf wa nahyu 'anil munkar òun náà ni ká máa pàṣẹ dáadáa láwùjọ ká máa ìta ànábì sallallahu alaihi wasallam paláfẹ́ ipe ẹ̀tẹ̀ nǹkan yìí àbíká sọ pé máa shara'ahu Allahu subhanahu wa ta'ala ala lisani nabiyyihi sallallahu alaihi wasallam in tí ànábì sallallahu alaihi wa láti lófin fún wa tó ní ká sallallahu alaihi wasallam mú wa fún wa nínú àwọn nǹkan tó ní ká ṣe ni nǹkan tá à ń al-ma'ruf òun náà ni dáadáa àwọn dáadáa táwà sọ yìí túláàsì ní ká máa ṣe gíní ká máa para wa láṣẹ ipé ká máa bá fẹ́ gbàgbé nígbàtọ́kàn bá fẹ́ gbàgbé nígbàtọ́kàn bá fẹ́ sùn nígbàtọ́kàn bá fẹ́ ìmá pàṣẹ dáadáa táà máa sọ pé ah, ẹ máa ṣe nǹkan báyìí tọ́nà ọba àlèkọ́ láríká máa ṣe ní ẹ máa ṣàánú àwọn èèyàn ẹ máa ṣe dáadáa ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ gbogbo àwọn nǹkan táà máa sọ pé ẹ ṣe báyìí eléyìí nǹkan kan ní inú àwọn òpó pàtàkì kan ní tó pàtàkì nínú àwọn nǹkan tí ma mú àwùjọ dúró gbogbo àwùjọ tàà bá ti rí tí wọ́n ti ń ṣerú eléyìí a rí pẹ̀lú àwùjọ wọn ma wà lálàáfíà e, e, ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìdàkejì ẹ̀ òun náà ni inkaru almunkar au annahayu almunkar òun náà

nínú àwọn eríṣiríṣi àwọn àbàjẹ́ náà ara rẹ̀ náà ló wà tó gbogbo àwọn nǹkan wọ̀nyí túláàtì ni àwùjọ tí èèyàn bá ti fẹ́ kó wà ní fọ́kànbalẹ̀ túláàtì ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣe gbogbo àwọn nǹkan tá a sọ yìí kéèyàn máa fọ́ ìbàjẹ́ béèyàn bá rí bàjẹ́ kó mọ́ sí ilẹ̀ kó máa lọ gbogbo béèyàn bá ní kápá láti fi kọ ìbàjẹ́ yìí tó mú wá fún wa pẹ̀lú ìbámu pẹ̀lú nǹkan tí ànábì tí ànábì kalẹ̀ fún wa ẹ̀rí ká máa kọ ìbàjẹ́ láwùjọ yìí ká sì máa pàṣẹ dáadáa ní ogun àwùjọ títà bá wà òun náà ni nǹkan tọ́lọ́wọ́ ọba àríkíọlá tó fi pè wá níjọ tó lóore jù nínú àwọn ìjọ tọ́lọ́wọ́ ọba àríkíọlá ti ń gbé dìde ọlọ́wọ́ ọba àríkíọlá sọ fún wa nínú Al-Qur'an ó ní kuntum khayra ummatin ukhrijat lin-nas ọlọ́wọ́ ọba àríkíọlá ní ẹ̀yìnlẹ́ lóore jù nínú gbogbo àwọn ìjọ àwọ̀ àṣàdédé lóore ọlọ́run bá lè kí ọlọ́run fi oore yìí kò fi sọ gẹ́gẹ́ wá àyàfi pẹ̀lú àwọn nǹkan kan àríkámọ̀sí àwọn nǹkan kan tá a bá ti pa àwọn nǹkan ó sì kò sí bá ṣe fẹ́ ma karawa kún pàwàlá lóore jù nínú àwọn ìjọ tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá gbéjìdé ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní ta'amuruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ẹ ma pàṣẹ dáadáa inú tẹ́ẹ̀bì maintain ìjọ tó l lóore ni wá ìjọ tọ́lọ̀ ọba àlejò alágbèdìde níjọ ọgbẹ̀yìn ni wá tó sì ṣe pé ìta lóore yìí ìta fi fún òun náà ní nǹkan tá pàtì tá má ẹ̀rí kámọ́ kọ́ àìdá láwùjọ àǹfààní rẹ̀ pọ̀ àǹfààní rẹ̀ ń fún ẹni tí ń sàìdá yìí àǹfààní bẹ fún ẹni bẹ́ẹ̀ àǹfààní ìsìn bẹ fún àwátà àjọ ń gbé pẹ̀lú ẹ̀ nítorí pé tá bá dákẹ́ lórí ìbàjẹ́ tí ń ṣèbàjẹ́ ta fílẹ̀ ta ní ó kàwá kò sí bí ó ti ní padà kàwá ànábì jíwé fún anú hadisi rẹ̀ tán tánàbí sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n wà ní ọkọ̀ ojú omi àwọn kan pẹ̀lúkè àwọn kan wà ń sálẹ̀ àwọn tó wà nísàlẹ̀ yìí wọ́n níbi láti gun òkè lọ́sọ́dọ̀ àwọn tó wà lókè síwájú kún ó tó rómi mu wọ́n wá ronú pé kámàmà ti sọ́bà àwọn tí ń bẹ ní lókè yìí ẹjẹ́ káwà náà ṣe kíní ẹjẹ́ káwà náà lùbì kan sálẹ̀ kámà ṣe kíní kámà rómi láti bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tí àwọn wọ̀nyí tán bá fi wọ́n lẹ̀ tí wọ́n fi lú tí wọ́n mọ́jọ bẹ́ lú yìí Ànábì sallallahu alaihi wasallam ní halaka wa halaku jami'an gbogbo ẹni tó lú yìí òun gangan ẹ̀ẹ́ yóò fúngbà tí omi bá wọnú ọkọ̀ ojú omi tán ọkọ̀ ojú omi ó tẹ́ẹ̀kì yóò parẹ́ wàhálà fún jẹmi àní gbogbo àtàtìjọ wà bẹ̀ náà gbogbo pápátá náà ó parẹ́ ẹ̀ anábì wasallam anábì ní àmọ́ tí a bá pọ̀ fún tẹ ò bá jẹ́ kó se tó bẹ́ se ìfẹ́ àmọ́ lù ú gbogbo wàhálà tó bá wù kó orí láti gùnkè ìgbìyànjú láti kíni láti ṣe wàhálà yẹn anábì ní nájà ó wọ̀ nájà òjẹ̀mí ànájà wọ̀ nájà òjẹ̀mí àní irú ẹni tó fẹ́ lu ọkọ̀ ojú omi ń àwọn náà pọ̀ fún ojú òjò lú àwọn náà ó là kó wà wàhálà yìí so eléyìí ló ń tọ́ka fún wa pé tá a bá rí ìbàjẹ́ láwùjọ ká má rò pé bóyá kò sí ìdọ́dọ̀ sí wa ká má rò yí pé <clears throat> bóyá aburú rẹ̀ oníkà wá ká má rò pé ẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan ẹ̀ṣẹ̀ aburú yìí orí ẹni yìí nìkan òun náà ni ó lọ wà so tá a bá dákẹ́ lórí ìbàjẹ́ láwùjọ bí ẹni yìí ṣe ń saburú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò sì máa ṣe kíni yóò máa wà lọ́rùn àwa tá a dákẹ́ náà tá a sọ̀rọ̀ nítorí pé ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá látara dídákẹ́ lórí ìbàjẹ́ yìí ọlọ́run bá àlejò ọlá torí ẹ̀ ó torí ẹ̀ tẹ́bilé àwọn àjọ kan nínú àwọn tó ti kọjá lọ inú àwọn Bani Isra'il ọlọ́ọ̀bá alẹ́kọ́ látẹ́bílé wọn látorí ahán anábì Da'ud àti látorí ahán anábì Isa ọmọ Maryam alayhima wa ala nabiyyina afdalus salatu wassalam ọlọ́ọ̀bá alẹ́kọ́ látẹ́bílé wọn ọlọ́ọ̀bá alẹ́kọ́ látọ́nú al-Qur'an qul inna alladhina kafaru min Bani Isra'il ala lisani Da'ud wa Isa ibn Maryam ọlọ́ọ̀bá alẹ́kọ́ lá ní àtẹ́bílé àwọn tí wọ́n já kèfèé yìí nínú àwọn Bani Isra'il lórí ahán anábì Da'ud àti lórí ahán anábì Isa ọmọ Maryam ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó ní dáríkà bí máa asọ́ wà tí a nù yà àtàdùn kí ló fà tọ́lọ̀ọba àríṣọ́lá fi tẹ́ sílé wọn nítorí pé wọ́n tẹ̀ sí àṣẹ òjíṣẹ́ tọ́lọ̀ọba àríṣọ́lá rántí wọn wọ́n takó àṣẹ ọlọ́ọba àríṣọ́lá wàkánú ya àtàdún wọ́n ti máa kọjá àlà bí ta bá ní kó tó tí ò ní dúó síbẹ̀ wọ́n máa tayọ àṣẹ ọlọ́ọba àríṣọ́lá ọlọ́ọba àríṣọ́lá wá sọ pé kánú láyẹ tana hauna àmúnkari fàárù aburú tí wọ́n ṣe inú àwọn aburú ní tó fi Eh, àwọn kìí kọ ìbàjẹ́ láàrin ara wọn láwùjọ

fa ìbínú ọlọ́wọ́ bá àríkíọlá ní ọlọ́wọ́ bá àríkíọlá sọ pé káánú láyé haúnà àmúnkàrí fàánú wọ́n èkọ́ ìbàjẹ́ táwọn èèyàn bá ń ṣe láwùjọ wọn ẹ ọlọ́wọ́ àríkíọlá ní làbí ìsámà káánú yẹ fàánú ní eléyìí burú jáì nínú àwọn nǹkan tí àkọ́ àárín ìbàjẹ́ náà agbólé wa àkọ́ àárín ìbàjẹ́ ládùúgbò wa àkọ́ àárín ìbàjẹ́ ní agbègbè tó kàlùkù wa wà à ń rí nínú ìlú wa a ń rí nínú orílẹ̀-èdè wa àkọ́gbọ́ àwọn àbàjẹ́ yìí báwo la àṣẹ ní máa lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́wọ́ ọba àdìjọlá gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ sí wa <coughs> láburú lórí kìrìkìrì tó ẹgbẹ́ gbogbo ẹ̀ pápátá òtẹ̀ wà rọrùn má ayé nira fún tálíkà ìnira fólówó ayé nira fẹ́ tó lálàáfíà àtẹni tí ò lálàáfíà gbogbo nkálùkù nkálùkù kérora ẹ̀yìn kí ni òdíyẹ káàrò ní ká pèwàdà káwò ìbàjẹ́ tàǹdákẹ́ àǹdákẹ́ lórí ìbàjẹ́ ìbàjẹ́ díẹ̀díẹ̀ yóò mọ̀ peléke òbí tó yẹ kó kọ̀ǹtú ọmọ rẹ̀ tó ní kápá láti kọ ìbàjẹ́ fọ́mọ rẹ̀ yóò dákẹ́ yóò ní gbogbo ìyànà ní ṣe bẹ́ẹ̀ ìtayéjà lónínú yóò ní wọ́n lájú ní yóò ní ẹ̀bí wọ́n lẹ̀ látara bẹ́ẹ̀ ọmọ ó bàjẹ́ yóò gbé ìbàjẹ́ rẹ̀ jáde ọmọ mi ìdí òkọ́ nínú lébì náà òun ló gbé bàjẹ́ rẹ̀ jáde gbogbo ó jọ wá pàdé láwùjọ wọn ó pàdé léèwé wọn ó pàdé lérí sí ààyè sábà ti wá pàdé tẹ́lẹ̀ ìbá dá ìbàjẹ́ eléyìí 10% wá láti lé wa eléyìí 5% wá eléyìí 20% wá wọ́n wá dá gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀ gbogbo àwọn bàjẹ́ tà ń sọ yìí kò síbi tí yóò máa padà sí yóò máa padà sí eré àwùjọ lápapọ̀ ni so látara di eléyìí ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ pèwàdà ẹ jẹ́ ká padà síbi tọ́nà ọba àríkẹ́ láti pèwà níjọ tó lóore nǹkan yìí òun náà ni àwọn ẹni àná mójútó iná làwọn sàárì ànábì mójútó làwọn ẹni eré tí wọ́n ti kọjá lọ mójútó òun náà ló الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن الأمر بالمعروف والنهي عن المنكر لا بد منهما في مجتمع في كل مجتمع لإصلاحه واعلموا عباد الله أن هذه المسؤولية على عاتق العلماء أولا ثم الذين يعرفون المعروف وكذلك يعني يعرفون المنكر وإذا وجدنا أن العلماء فاقتربوا هذه المسؤولية الكبرى ولم يأمروا بالمعروف ولم ينهوا عن المنكر فلا سبيل لنا إلى إصلاح المجتمع وذلك لأن آه، العوام يعني تابعون يتبعون العوام يتبعون العلماء يفعلون ما فعله العلماء ويمتدون بهم وإذا, وإذا ترك العلماء الأمر بالمعروف وسيحتج العوام العوام يحتجون بسقوط العلماء يحتجون بعدم إنكار المنكر من قبل آه، العلماء وإنكار المنكر يعني له آه، مراتب المرتبة الأولى الإنكار باليد والمرتبة الثانية الإنكار باللسان والمرتبة آه، الثالثة والأخيرة الإنكار بالقلب وذلك أدعم الإيمان adúgbẹ́ fún ọlọ́wọ́ bá àríjọlá àtọrọ ìjáṣẹ́ fún alẹ́bí sallallahu alaihi wasallam àríkùn kí ọlọ́wọ́ bá àríjọlá àríkùn orí ajé ìjẹta rẹ̀ ọlọ́wọ́ bá àríjọlá kó bá ń bá wọn tàbí alẹ́bí àti gbogbo sallallahu alaihi wasallam tí ó ti jíjọ ìgbéjà ìyáma ẹ̀yọ́ tí ọlọ́wọ́ bá àríjọlá gẹ́gẹ́ bá ti sàlàyé rẹ̀ mú wa ipé ká máa pàṣẹ dáadáa láwùjọ ká máa pèyà lọ síbi dáadáa ká sì máa kọ ìbàjẹ́ fún yàn ẹ̀yẹn ká lè máa yí ó ṣe pàtàkì púpọ̀ ẹ̀yẹn nínú àwọn nǹkan òpó pàtàkì ni tí gbogbo àwùjọ kọ̀ọ̀kan tí àwùjọ tá a bá fẹ́ kó dáa tí máa fẹ̀yìntì gbogbo àwùjọ tá a bá ti pàdánù àwọn nǹkan méjèèjì tá a pàdánù ìmọ̀ pàṣẹ dáadáa tá a pàdánù ìmọ̀ kọ ìbàjẹ́ fáwọn èèyàn tààrí tí ó dáa tá a dákẹ́ tá a máa kọ́ ká lọ lè mọ̀ pé kò ẹ̀yìn responsibility kan ní tó jẹ́ pé ẹni tó kọ́ wà lọ́rùn rẹ̀ lákọ̀ọ́kọ́ òun náà ni àwọn tí wọ́n bá jẹ́ onímímọ̀ láwùjọ àwọn tí wọ́n bá jẹ́ àwọn àfáà àwọn àfá ò gbọ́dọ̀ máa dákẹ́ lórí dáadáa táwọn èèyàn bá fílẹ̀ tí wọ́n bá ṣe àwọn àfá ò gbọ́dọ̀ máa dákẹ́ lórí ìbàjẹ́ táwọn èèyàn bá ń ṣe láwùjọ nígbàtí àwọn àfáà bá ti dákẹ́ kí wá ní àwọn tó kù àwọn ọ̀lẹ́ntẹ̀ láàfáà kí wá lókù táwọn máa ṣe nítorí pé gbogbo àwọn tí wọ́n tẹ̀ láàfáà tẹ́rí wọn a máa kọ́sí àwọn àfáà ní tọ́bá ti rí tí wọ́n ṣe gbogbo tọ́bá ti sáfà ṣe owó ní pé dáa ní kọ́dẹ̀ ẹlòmí ò lẹ́rí kan láyà kan ẹ̀yìn àfáà alágbájá sọ báyìí òun náà máa ṣe lọ́nu àfáà alágbájá ní àmọ́ báyìí òun náà fi ilẹ̀ ni so látara àti eléyìí làwọn àfáà náà gbọ́dọ̀ sí kíní wọ́n gbọ́dọ̀ ságìrì kásán kásìdé kó níbi kíní kó níbi oorun tí wọ́n ń sùn látara pé àìmọ́ pàtẹ́dá dáadáa láwùjọ nítorí pé táwọn àfáà bá ti dákẹ́ tí wọ́n bá ti pàṣẹ láwùjọ táwọn tí wọ́n èsà àfáà bá dìde sábà láwọn fẹ́ máa sọ̀rọ̀ àwọn èèyàn ó gbẹnu wọn sọ́hun ní pé ìwọ́ kéwú ni tó ẹgbẹ́ kò dá ní kò ní bá wa kó fi wálẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ewu láńlá ìbẹ̀ẹ̀bẹ̀ púpọ̀ fún kẹyàn ó máa dákẹ́ níbi àbúrú tó gẹ́gẹ́ bó ti wá jẹ́ responsibility lórí ẹni tó bá jẹ́ àfá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ responsibility láńlá lórí ẹni kọ̀ọ̀kan wa níbi tá a bá ti ní kàfá ẹni tó ni lórí ẹ̀ kó o máa kọ ìbàjẹ́ ni lọ́rùn rẹ̀ kó Ma pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ máa pa àwọn ọmọ rẹ̀ láṣẹ àwọn tí bá ń bẹ <clears throat> lábẹ́ kápá rẹ̀ àwọn àbúrò rẹ̀ tí ń gbọ́dọ̀ rẹ̀ àwọn àbúrò rẹ̀ àwọn tí ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ máa pa wọ́n láṣẹ dáadáa kó sì máa kọ̀bàjẹ́ fún wa tó ń kálukú bá mú eléyìí lọ́kùnkúndùn tẹ́lẹ̀ yìí ṣe jẹ́ nínú agbolé ẹ̀ ṣe jẹ́ nínú yàrá rẹ̀ tẹ́lẹ̀ yìí náà ṣe jẹ́ nínú yàrá rẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣàǹfààní púpọ̀ nígbàtí èèyàn bá dé àwùjọ gbogbo àwùjọ tí èèyàn bá dé àmọ́ta bá gbogbo ẹlẹ́ta bá dákẹ́ gbogbo àwọn aburú eríṣiríṣi táà rí òun náà ni a máa bá pàdé láwùjọ eríkìrísí aburú ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́n tó bá gbọ́ pé wọ́n pààyàn kan lónìí àwọn ajínigbó jìyàn pé ẹ̀sùn láwọn amúrọ̀bà náà ẹni tí ó mọ́wọ́ tí ó mọ̀ ẹ̀kí lọ sí ẹ̀ wọ́n tún yìnbọn ìbò tún bẹ́ni ẹlẹ́ni àti gbogbo àwọn aburú eríkìrísí tó jẹ́ pé àti ẹ̀wà ní jíjọ́ kan láyé àbíká mọ̀ gọ́rùn ìbànújẹ́ bẹ́ẹ̀ bá kan rẹ́díò ẹ̀ẹ́bẹ́ bá gbọ́ àwọn headline tí ó kọ́kọ́ gbá káà ẹ̀ ní kakiri kan sínú yẹn wà á dùn pé ah, inú yóò wá dùn yá ìtànsọ̀ ìyá alhamdulillah ọlọ́run ti bá wa múrọ̀rùn wá bí wọn bá sọ fún yín pé corona virus tó tún ti lé e báyìí fún wọn sọ fún yín pé àwọn kan wọn lọ sẹ́pẹ̀ ẹ̀kọ́ ogun bí báyìí wọn làwọn boko haram wọn tó ni àwọn adigunjalè wọn tún ṣe báyìí wọn lẹ́nìkan fi ìyá rẹ̀ sògbó owó wọn lẹ́nìkan bẹ́rí ẹnìkan gbogbo àwọn eríṣiríṣi aburú òun náà láàmà gbọ́ níbi ìròyìn òun náà láàmà fetí wá gbọ́ a máa fojú wá rí tó fà nítorí

bá ti rẹni tí ń pàṣẹ dáadáa láwùjọ wọ́n máa pè láwọn ọkọ̀ eríṣìíríṣìí wọ́n sì máa ṣe bàjẹ́ lẹ́rìṣìíríṣìí nípa rẹ̀ nítorí kíni nítorí káwọn yóò bá máa sáfún wọ́n máa lé àwọn èèyàn jìnà sí ẹmọ́dọ́dọ́ wọn o ẹ̀rí bọ́jẹ́ máa ṣe pẹ̀lú àwọn alùsúnà wal jamaa wọ́n ni ẹmọ́dọ́dọ́ wọn o nísìn wọ́n ni ẹlọ lè kó mílìkì fáwọn òbí yìí wọ́n ni ẹmọ́ sí àyímá wọ́n ni ẹmọ́ sí bàbá àyímá wọ́n máa wá sọ àwọn eríṣìíríṣìí àwọn eríṣìí tó jẹ́ pé àrísúnà kan tó pẹ̀yàn bẹ́ẹ̀ rí láyé àwọn eríṣìí tó jẹ́ pé anábìsọ̀láwà alẹ́wọ̀sálàm òun ló fi ń sàlàyé gbogbo àwọn àwọn nǹkan báyìí onísàlàyé rẹ̀ fún wájú ta ló lè mọ̀ pàtàkì òbí bí ẹni tó tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam inú súnà ló ti kọ́ gbogbo ẹ inú súnà ló ti kọ́ bí ẹni máa ti dára sára aládùúgbò inú súnà ló ti kọ́ bó ṣe máa wá ọ̀rùn tó máa wá ìfọ̀kànbalẹ̀ fún gbogbo àwọn èèyàn inú súnà lè yóò ti kọ́ àmọ́tọ́bá fẹ́ ṣe bàjẹ́ látara burú táwọn gbé lọ́wọ́ wọn a ní ẹmọ́ dáwọn ní súnà lọ́wọ́ nísìn wọ́n wá ní kẹsẹ̀ gíní nísìn wọ́n ní ẹmọ́ sí àyímá ta ní ó sọ fún ẹ̀kẹ́ ìyọmọ́ sí àwọn ma ta ní ó sọ fún ẹ̀kẹ́ ìyọmọ́ sí dáadáa sí ìyá rẹ̀ àti má ti ẹ̀sọ́ fún wọn náà kí wọ́n mọ́ sí dáadáa sí ìyá dáadáa rẹ̀ bẹ́ẹ̀ ni tí ẹ bá pé ìjẹ́wò dárò ẹni bẹ́ẹ̀ lóhùn ìyá tó bí ọ gbogbo àwọn nǹkan báyìí inú àwọn ọ̀rẹ́ àwọn kẹrìsìrìsì téèyàn máa gbọ́ látẹnu àwọn alábòsí téèyàn máa gbọ́ látẹnu àwọn tí kan ṣe kiri tí bàjẹ́ ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n fẹ́ fi bàjẹ́ wọn lẹ̀ ẹ̀rí gbogbo àwọn tí ó máa sọ̀rọ̀ lọ́dọ̀ wa wọ́n sì máa tú àwọn àdírí wa fáwọn èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí o náà ni ó máa ṣẹlẹ̀ láwùjọ nígbàtà bá dákẹ́ tàbá ti wá máa ìtàwọn èèyàn máa sọ káàkiri táàtì náà tó wọ́n ti sọ fáwọn tó jù wá lọ nínú àwọn ànẹ́bì ọlọ́run kílẹ̀ ló máa wá bà wá sí táà nílé máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn ní gbogbo àwùjọ tàbá wà ẹ̀rí ká ni ó jẹ káwùjọ ó lálàáfíà òun náà <clears throat> <clears throat> òun náà ni alìǹkárù alìǹkárù bìlìyàjì òun náà ni kéyàn ó kọ́ bàjẹ́ pẹ̀lú ọwọ́ yàn káríbàjẹ́ kákọ̀ pẹ̀lú ọwọ́ wa eléyìí ń bẹ lọ́wọ́ àwọn aláṣẹ ń bẹ lọ́wọ́ àwọn agbófinró àwọn ọlọ́pàá àwọn ni wọ́n mú yàn ẹ̀yìn tó wá jẹ́ pé bí táà ti mòfin iná ti mòfin dáadáa ni èyí tí wọ́n máa ń ṣe lórílẹ̀-èdè yìí tó jẹ́ pé lẹ́yìn abẹ́bá mẹ́nìkan wọ́n ti bẹ̀rẹ̀ sí máa lù wọ́n èyí ṣe bẹ́ẹ̀ ìjọba ní máa ní kápá láti kíni láti fi ọwọ́ rẹ̀ ṣe ìbáwí fún yàn láti fọwọ́ ilé náà tún ní àwọn àbáṣe ètò òun náà làwọn ìlú míì tí wọ́n ní bàbá ò gbọ́dọ̀ nọ́mà rẹ̀ ìyíwò bá tẹ̀lé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá mú èyàn máa ṣe gíní èyàn máa bá ìyàwó èyàn wí èyàn máa bá ọmọ èyàn wí èyàn máa bá àwọn tí wọ́n wà ní abẹ́ èyàn èyàn máa bá wọn wí eléyìí ó bá tẹ̀lé ọlọ́ọ̀bà àlejò ọlámú fọ́nà ń bẹnu àdídà náà sallallahu alaihi wasallam alábi ní ẹ̀sọ́ lára kọnu lé yí bí táwọn bó ti máa rí wàyí nà adam alábi yóò máa kọ wọn lẹ́kọ̀ọ́ tẹ́ bá sọ lára mọ́ bẹ́yà òfin náà ó lẹ́lẹ́mọ́ fi náà wọ́n lóòótọ́ àwọn tó ti lára tán ma fi nẹ́ẹ̀sìn àríkà fi nàyàrí àmọ́ wọ́n mú wọ́n so mọ́bí kan ẹ̀ẹ́kọ́ wọn bá ṣe kíníkà torí tó bá ti rí báhùn yóò farabalẹ̀ ànábì ní adàbù ní ó máa jẹ fún wọn wọ́n wá ní ká mọ́ bọ́ ọmọ wí ó ní wọ́n mọ́ jágbé mọ́mọ́ ó ní wọ́n mọ́ sí ọmọ lẹ́gbà kílẹ̀ tí wọ́n ní bọ́ ọmọ wí bóòlọ́ mọ̀ sí ní yàrá fúyà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá ní kápá lórí ẹ̀ gẹ́gẹ́ bí bàbá yóò fi ọwọ́ rẹ̀ kọ́ ìbàjẹ́ tó bá rí tọ́mà rẹ̀ ṣe ìbàjẹ́ tó bá rí tọ́mà rẹ̀ ṣe tó bá wà tí ó dá yóò fọwọ́ ara rẹ̀ kọ́ nítorí kó ní kápá lórí ẹ̀ yóò fọwọ́ ara rẹ̀ kọ́ ti àwó rẹ̀ nítorí kó ní kápá lórí ẹ̀ ìwọ́n tó wà nulé tí àwó rẹ̀ wá sílé orin èyí tí àwó rẹ̀ kọrin àwọn orin kórin ọwá ní kọ́ pa kìí ẹ ọwá lọ́wọ́ ní pa ẹwà bára ìjìyà lórí ẹ̀ wá ní ẹ̀mẹ́kú ti sọ fún kó pa dìdìnà ọkọ̀ nírú ọkọ̀ báhùn ọkọ̀ tí wá ń ṣe báhùn dìdì ní àwọ́mà rẹ̀ ṣe tí ó já ó wá ní fílẹ̀ kò wá fílẹ̀ yìí tó wá ń ṣe lọ o sì wá dákẹ́bẹ̀ pé ogun ti sọ irú rẹ̀ báhùn ní ti ó kọba jẹ́ nítorí pé oníkàpá láti kíní láti lọ kó ara rẹ̀ pa àmọ́ lẹ́kẹ̀ẹ́jì wọ́n plé orin lẹ́kẹ̀ẹ́jì àbí wọ́n ṣe kíní kan ó wá lọ lé bá fẹ́ fi kíní jẹ́ ìṣe yóò dá ẹ̀wọ́n wá ní rárá wọ́n wá lágbára láti fọwọ́kọ̀ èyí tó kàn lẹ́lẹ́kejì <clears throat> òun náà ní kó fi ahọ́n rẹ̀ kọ́ òun náà ní kó máa ṣe wáàdí òun náà ní tó kálùkú ó máa sọ fáwọn èèyàn káàkiri àìjẹ́ǹsẹ̀ ah, yóò dáa tẹ bá pàdé ìyá ń dá sí ṣáìdá ẹsọ fún ẹsọ fún lérí níbàrí ẹsàlàyé rìn tí ó dáa ẹsàlàyé rẹ̀ fáwọn èèyàn níbi wà sí eléyìí gbogbo ẹ̀ lórí kápá lórí eléyìí ẹni tó bá ti máa kíni ẹni tó bá ti máa tí ò dáa tó mọ̀ pé mú káàrù lélẹ́yìí kèése ni ó farabalẹ̀ ó lọ̀lẹ̀ ṣe kíni ó lọ̀lẹ̀ kèése kó dìgbà tó bá di àfá rẹ̀ yìn àmó tí mọ̀ nípa nǹkan yìí ẹ̀sẹ̀ tí wọ́n ń tè yìí tó láti ní fún ọkúwọ́n náà ṣe bí ní òmà ọkọ̀ àdébíwá ní ẹni tí ò bá wá ní kápá ẹni tí ó lágbára láti ṣe kíni láti fi ọwọ́ kọ̀ láti fi ẹnu kọ́ àdébí ní kó kọ́ pẹ̀lú kíni kó kọ́ pẹ̀lú ọkàn rẹ̀ fi ọkàn rẹ kọ́ bóò lè yẹn tí ń fi ọkàn kọ nǹkan ibi tẹ́ bá tí ìsẹ́ ń ṣe bàjẹ́ jẹ́ kó wà nínú ọkàn rẹ pé ah, ìwà burú náà ń ṣe yìí kínú rẹ̀ ó mọ́jú sí nǹkan tí wọ́n ṣe kínú rẹ̀ wá wá dùn sí ẹ̀rí ò gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀ nígbà tó wà ní tẹ́tí ń ṣe bàjẹ́ ó lè sọ fún wọn tẹ́ wọn náà wọ́n ń bóyí kẹ ẹwà ń jọ rẹ̀ ní níbẹ̀ ó ti jòkó mẹ́ ọ wá sọ pé ó ti fọkàn kọ́ eléyìí wọn ò fọkàn kọ́ ìwọ́n náà ṣe kíni ìwọ́n náà fara máa ni tẹ́yẹ bá kọ ìbàjẹ́ pẹ̀lú ọkàn rẹ̀ nígbà tó bá tí wọ́n ń ṣèbàjẹ́ ọwára ṣe gíní wọ́n àti ẹkù láàrin wọn àwọn tó bá nílà àkáyà ó gbọ́ yẹnu wọn yá ẹni ìsìdí pé táà ń ṣe òdá kò kàn lè ṣe gíní kò lè rẹnu kọ́ ni kọ́dà irú eléyìn gan yóò tún ṣe gíní yóò tún jẹ́ ìkárù mú káàrì fún ẹlòmíì tó bá nílà àkáyà yá àbá ìsìdí pé láàrin wa adágún táà ń ṣe yóò dá ni kọ́dà àwọn tó fún wọn wọ́n lè ráfẹ́ náà ara wọn béèrè pé ah, kí ló dẹ̀bí jíde ọ àtàlà ẹmọ bá nígbà tó ṣe nǹkan yóò dáa ni orú àwọn nǹkan wọ̀nyí tó láti ní music ibi tí wọ́n ti ń ta ludo ibi tí wọ́n ti ń ṣe ogun àwọn eré títí nínú àwọn àbàjẹ́ ibi wọ́n ti ń ṣe mòlídì ibi tí wọ́n ti ń ṣe dídá ọwá jòkó ń bẹ́ ni inú àwọn aburú eré títí ní máa wá ṣẹlẹ̀ káàkiri láwùjọ àwọn aburú mi bẹ́ẹ̀ pé ó máa ṣẹlẹ̀ gbogbo ìgbà ni aburú mi bẹ́ẹ̀ pé ọ̀sẹ̀ ni àwọn aburú mi ń bẹ aburú olóṣooṣù ni àwọn aburú mi ń bẹ aburú ọlọ́dọọdún ni nínú àwọn aburú ọlọ́dọọdún ní tó ń ṣe tí máa ṣẹlẹ̀ òun náà ni ti ìjọ máa ṣe ní February 14 ẹ̀ ìjọ máa ń pè ní Valentine tó jẹ́ pé àwọn a máa rí wọn táwọn náà máa ṣe kíni tí wọ́n máa ṣe rú ayẹyẹ báyìí ọdún òránù ọdún òṣèkúṣe òun náà ni gbogbo àwọn nǹkan báyìí yóò wá dí pé ẹ̀rẹ̀mà ráwọn ọkùnrin wọ́n ma wọ́sọ púpá àwọn obìnrin àwọn náà ma wọ́sọ púpá lásìkò tá ń sọ yìí nìsín àwọn ọkùnrin tí ó ma sọ pé àwọn ní àfẹ́sọ́nà wọ́n ma ṣe ránù pẹ̀lú ara wọn gbogbo àwọn nǹkan báyìí nǹkan tó burú jáì ní tó yẹ ká máa kọ́ láwùjọ wa ìwọ́n tó mọ̀ rẹ̀ ó bá jẹ́ mùsùlùmí tó wá lóhun ti balẹ̀ dáì wa látẹnu ànábì sallallahu alaihi wasallam tàbá wá nírú bàjẹ́ yìí túláàsì ní káfà kọ́ ẹmọ́jà fi àwọn ọmọ wálẹ̀ káwà sọ pé ọmọ yunifásitì ni bẹ́ẹ̀ nǹkan tí wọ́n ń ṣe nìkan inú bẹ́ẹ̀ nǹkan tí ń àwọn ilé ilé <clears throat> bí ó padà wá dé láwùjọ wọn ò ní mẹ́yàtọ̀ láàrin dáadáa àtàìdáa wọ́n rò pé dáadáa wọ́n rò pá ìdá ni wọ́n rò pá ìdá wọ́n rò pé òní dáadáa ni látara kí ni látara ìgbàta àbájákẹ́ so látara di eléyìí ẹjọ́ kálukú wa ká yẹra wa wò ibi kú díẹ̀ káàtó ibi tó bákanáà bí tó fi ẹka máa kọ bàjẹ́ ẹjẹ́ ká máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn tàbá tẹ́lẹ̀ yìí a ní fọ́kàbalẹ̀ pé ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ọlọ́ọ̀bá àríkẹ́ọlá yóò bá wa yí ìgbàta wà yí yóò bá wa yí padà inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ò ní yí nǹkan padà nínú gbogbo tá a bá ń ké àwùlẹ̀ máa ké lásán ni àti káwa náà yí ọkàn wa padà ká ìdáfi ma wá tàbíwá fáwọn olórí táàmà bẹ lọ́wọ́ bà lékẹ́lá nígbà táwà náà bá ti ń túbá kò níbi ẹ̀ṣẹ̀ wa a wà ní ìpìlẹ̀ àwọn èèyàn máa tẹ́kọ́ lérí a eléri kò ní dáa fún a ìjọba yìí kò ní ṣe gíníkà tí ò bá dáa fún lérí rẹ̀ bá ń le kókó sí bọ́kàn rẹ̀ bá ń dúdú sí kò sí ẹni tí aburú rẹ̀ ó mọ̀ sàtójú àwà iná lọ àwọn náà ni ó mọ̀ fi ara rẹ̀ jẹ́ nígbà tó bá dájú tó ní ọdá owó epo ní máa lè kó ní tàbá kéèkéé tàbí ìyá rẹ̀ ó jẹ àwọn náà ìyá rẹ̀ ó jẹ ìdáàfí ma wá sàdúwà fún wa ìkanú àwọn sálàm ó ní sí àdúwà kan sọ́mà sọ fún bí àdúwà kan tuntun tí ó gbà ní nínú àwọn àdúwà tó wó ṣe sọ́mà ní tani kóhó sàdúwà fún ó ní ilé ìrówó sàdúwà fún tó kọ́lọ̀ ọba àlíkẹ́lá kó sé kí ni kó tọ̀ sọ́nà tó tó kọ́lọ̀ ọba àlíkẹ́lá bá tọ̀ sọ́nà ni abẹ́lá ọba àlíkẹ́lá kó mọ́sàdí ká mọ̀ lódó Muhammadin wa ali Muhammad kama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 ربنا وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قل الله سبحانك